ọlọ́ni mọ́ ń kọ́ gbogbo ẹ̀ ìkánà sàhábà tí ṣe Abu Talha bó ṣe gbọ́ ayà yẹ mọ̀kún sàhábà yàtọ̀ sáwà wọ́n bá ti gbọ́rọ̀ wọ́n fẹ́ implement ẹni ó bá lọ bá náà wípé àwọn gbọ́ ayà tọ́lọ́ sọ kalẹ̀ báyìí pé a lè sí rí dáadáa lọ́dọ̀ Ọlọ́run alìbírù bẹ́ àwọn afá mi tún sí àlìjánà pé ẹ̀lẹ́ láàrìjánà wà bíkẹ́ náà kẹrẹ dáadáa síbi tọ́lọ́ ó ní ìgbà tó mo gbọ́ ayà ah wọ́n á wò pé kí ni mo ní

ó ní ọgbà yìí látòkè délẹ̀ ọgbà làbídù tó mọ́ sóhun èrè kéèkéé òun gbélẹ̀ fún tọ́lọ́run kó mọ́ jẹ́ ti tọ́lọ́run kán mọ́ ná fún àwọn ta ní àwọn ó sì gbé kó lọ́wọ́ ara rẹ̀ pé ilé ànẹ́bì tọ́jú lóra ní kọmọ kọ̀ntúrò ẹ̀ ó ti khalifa al-khalifa to Rashid asalif khalifa ilé kẹta bírù rúmọ̀ kànga kan tó wà nù Mẹ̀dínà nígbà tó mi skat àwọn tó wá ní kànga yẹn nùsùmọ́nù wa lọ bá torúkọ anábìrì pé mọ̀ ní háfàrọ̀ bí rọrùn mọ́ fàlàwòlì jánà ẹni tó bá lọ mú kànga yóò tó gbà tó jẹ́ kó dàgbà mùsùlùmí tó jẹ́ kó ti gbogbo ará ìlú Mẹ̀dínà yóò wà lùjánà Usman ló tá sọ́dákùtù lè járí àìmínà ẹ̀fẹ́ ni kìntẹ̀ ní kàbá ẹ̀kọ́ mọ̀ ṣàǹfààní fáwọn mùsùlùmí èyí wà tó pé àǹfààní àdúgbò ni àti mùsùlùmí àtẹ̀tí ètè mùsùlùmí gẹ́ bí omi tá sọ lẹ́ẹ̀kan kí yẹn gbẹ omi àbí ah, ọ̀nà tó bà jẹ́ yìí kí wọ́n wá tún ṣe gbogbo ẹ̀ tó bá ti ń gbàbẹ̀ mọ́tò ní gbàbẹ̀ kí yóò mọ̀ jẹ́ fún ẹ sọ́dákùtù lè járí àní nínú sàárà tí àìta nǹkan ìyẹn ló fàtọ́ pé nǹkan mọ́ṣálásí gbàtàkì tó yàkọ̀ járe èyàn gbọ́dọ̀ kan ló bó ṣe fẹ́ torí pé nǹkan tó ti fi sọ rí nǹkan tọ́lọ́wọ́ bá ní wọ́n ní tí nǹkan yóò bá wúlò bí ta ṣe tí mọ́ ń kọ́ pé akọ́ mọ́ṣálásí náà yóò bá gbé bẹ̀ mọ́ ẹni tá bá ta tá bá ta lẹ́bẹ̀ nǹkan tó jọ bẹ́ẹ̀ náà lálọ́ fi ṣe tí ò bá wá ka mọ́ àlọ́ fi ṣe mí tó ti ẹ̀ sí ti kan kó sí owó bẹ̀ torí pé ẹ ti gbé torí títa ní torí tọ́lọ́ kó lè bá mọ́ jáǹfààní lọ kódà bẹ́ẹ̀ ni yóò bá ó yẹ ká ṣe ẹwà sọ́dá kọ̀ ká máa ń ra lọ́wọ́ náà ìtò ṣe pàtàkì gẹ̀rẹ́ ní ìta ṣe ní ojú ẹsẹ̀ ká fún yẹn ní nǹkan ká fún yẹn lóúnjẹ ìtọ́nà tó rọyàn mùsùlùmí wọ̀nyí fún yẹn lóúnjẹ aláhùbì nígbà ni o kẹ́lómi tó fún ẹ lóúnjẹ yóò ti jẹ yóò tán ìdí tó wá fẹ́ lọ dànù yóò wà náà ti pé àwọn aláìníkan ẹlọ́gbé fún ni ta ni ó fún miskinan wa yatiman wa asira tẹ́gbà sọlẹ̀ kan pé in tó ń jẹ́ sọ́lákọ̀ ní ayà tàtọ́ wa al-muslim bi malihi lil fuqara wal muhtajin kí mùsùlùmí fáwọn fuqara àwọn aláìní ní nǹkan ọlọ́ni miskinan aláìní wa yatiman àtọmọ òrukàn jẹ́mọ́ta náà pẹ̀lú ọmọ òrukàn nínú ẹ̀sìn òun ni ẹni tí ò ní bàbá nìkan òun tẹni tí ò ní bàbá náà pẹ̀lú ọmọ olùkúrà kó níyà kí ó sì tí ìtójú bọ́ tí èyàn bá ní bàbá tó nẹ̀ ti dàgbà rí sọmọ olùkùn èyàn ló bàtẹ́ pé years àbí 25 years years àbúrò yẹn lọmọ olùkùn ẹ̀gbọ́n yẹn tẹ́ kíní kìí sọmọ olùkùn mọ́ bẹ́ẹ̀ ẹranko

àfẹ́jàsá àfẹ́sẹ̀kan lọ́dọ̀ tó ìtẹ́ tó ń pẹ́ sára lé ní ìtẹ́bá fi ń ṣe pàṣípàrọ̀ ní àbí àmì ṣe pàṣípàrọ̀ ní káà ò ní ìjẹ́bẹ̀ nígbà tí yà mí kú ó fẹ́ sẹ́ padà fún nìyẹn àbíkọ́ ni èlò ní kí wá fún kí ló ṣe nígbà tí bàbá mi kú sẹ́ni ẹ fúnra yín nìkan ni so àwọn aláìnàmọ́ yóò sì jẹ́ nítorí tọ́lọ́ọ̀bá bákan náà ọlọ́run sọ fún wa nínú suratul balad ọlọ́run fàlákọ́tà hamal aqaba

fi yaomi lọ́jọ́ kan tó yẹ pé sí ìmọ̀tì rọ́bà ọjọ́ tí yẹn mú yàmọ́ ìgbà táyẹ̀ fẹ́ sànú gẹ́gẹ́ nígbà tí yẹn bá mú ah, àsìkò yìí lé o ọlọ́wà ní ẹni tó bá lè ṣe sàárà lásìkò tí yẹn mú yẹn ha ládàá tí ó kọ́ ẹ́ kó fún yẹn ló ń jẹ fi yaomi sí ìmọ̀tì gaba taníwà fún yẹ tí mọ́ kó fún ọmọ òrukàn bá mọ̀kọ̀rọ̀bà tó tún wá jẹ́ bí àbálá ìní záàmàtìrọ́bà ẹni tó jẹ́ pé kò ní rárá wọ́n ni ó fẹ́ lè máa fi ẹ̀pẹ́ bóra iná jùlọ kòránì pín jùlọ pé záàmàtìrọ́bà pé àìní rẹ̀ pé kò tẹ́ ríbi tí ó wọ́sùn ìnira ló wà kíyàn wá máa fún ní nǹkan ọlọ́ọ̀ni tó ó ni ṣùgbọ́n ṣe ládá dání so ayé pé káà náà mọ́ náwó sójú ọ̀nà ọlọ́run ká mọ́ sí sàárà ètò dání ká sí fáwọn èèyàn bákan ká ṣe sí ilé olúwa ká ṣe sí àwùjọ nínú tó dání fásí mọ́ gbalada anábíwa muhammad sallallahu alaihi wa sallam anábí sọ fún hadisi kan ó ní ọmọ èèyàn ní níjọ́ kankan illa wa ma'u malakani àbíkẹ́ mọ̀láíkà méjì náà jí pẹ̀lú ọkọ̀mọ̀ pé allahumma a'til munfiqa khalafa gbogbo ẹni tí bá náwó bílẹ̀ sí mọ́ ìtí tó jọ́ ọ̀nà ọlọ́ ma bá fi wàátì mú síká tálàfà ẹni tó bá hawọ́ mọ́tí ẹ̀ tó ní òní iná bá parẹ́ mọ́ lọ́wọ́ hadith alẹ́bàdà sálá ní ètò rìn lélẹ́ bákanáà nínú àtọ́ ẹka tó mọ́nu sàárá nígbàtà ń sọ ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀rí pé hadith kan tí mo kóòtù akọ́lọ̀kọ́ bá san àwọn ṣẹ́kọ̀ọ́ pẹ̀lú àwẹ̀ làbídùn tẹ́bà àrífà bí kẹ́límọ̀ ti tọ́ yìí bá sátó lè fi nǹkan mìíràn sàárá tí è sí nǹkan dúkìá tí ó jẹ́ àsọ́dá kọ́tùlù mànàwíyà gẹ́rọ ìsìyà tí è sí nǹkan tó wà físíkálì táàrí bẹ́ẹ̀ ni àwọn nǹkan mìíràn bẹ́ tátó lè fi sàárá tánà bí sọ fún wa láwọn ẹṣẹ́ olóore àwọn sálíkà sọ̀hábà àwọn fẹ́ràn dáadáa àwọn tálíkà sọ̀hábà wọ́n rí pé àwọn olówó náwó àwọn wà náà olówó náà lọ bá ànẹ́bì pé irú òjíṣẹ́ ọlọ́run bába alùgbòsó bìlùjú rẹ̀ àwọn olówó ti kó gbogbo ẹ̀fẹ́ tán wọ́n ń sọ pé yẹ̀sùmún kàmọ̀nàsùn àjọ ń gbàwẹ̀ ní ń gbà ládàwẹ̀ bá ní sí ń gbà ọ̀ìsọ̀lún kàmọ̀nàsọ́lì lẹ́jọ́ kí bá sí kírun ṣùgbọ́n tó fi jùwá lọ ní pé wàyàtàsọ́dà fúnná bí fùdúlì àwọ̀ àlèhìn àwọn àjẹsẹ́kù tí wọ́n tún wá nà àwọn wá níyẹn ó ti kẹsẹ̀ mọ́ alọ́wọ̀ ǹjẹ́ ó mọ́ ń wà wà lórí tẹ́lẹ̀kẹ́ bá ń ṣe sàárà táwò orí ṣe mẹ́dẹ̀mẹ́ kó mọ́ dùn wákà káwọn náà sì ní ìyẹn náà wà lọ bá nẹ́bí anẹ́bí wa sọ mọ́ pé ní ìkólè takbiratin sadaqa gbogbo Allahu akbar Allahu akbar tẹ́ bá ń ṣe sàárà náà sì ní ó mọ̀ wà fi kólè tàhálílà tì ní gbogbo láìláìlá látán ṣe sọ́dàpọ̀ sàárà ní ọmọ jẹ́ anẹ́bíwá bá dé pé àrùkẹ́lìmọ̀tì tọ̀ yé bá sọ́dàpọ̀ kámọ́ sọ̀rọ̀ rí dáadáa lẹ́nu kámọ́ sọ̀rọ̀ burúkú sàárà ní kódà anẹ́bíwá dé wípé wà fi búdí àhàdíkùn sọ́dàpọ̀ kódà kẹ́yìn súnmọ́ ìyàwó rẹ̀ sàárà ní mátánibí sọ débẹ̀ ẹ̀nà sàyíbádà dúkà ẹ̀gùn bí ẹ̀dínwó

níta mi ní sàárá òtòjòdé ká nìkan lọ ká mọ sọ̀rọ̀ dáadáa lẹ́nu ká mọ rìn kódà nígbà ní pé ká gbérú yẹn ká sọ̀kalẹ̀ nínú rìwáyà mi ká kírun dùhá nínú rìwáyà mi tó ń jẹ́ sọ́dákọ̀ fún wa ni ìmọ́tọ̀ jazakumullahu khairan ìmọ́tọ̀tọ̀ adha an tariq in ẹnìkan yàgbẹ́ sójú ọ̀nà tó ń lójú tí ń tiẹ̀ ìwà ara gbé kíní ọ̀fi takúrò lójú ọ̀nà káyàn mẹ́fì tẹ̀ sọ́dá kọ̀ ní nígbà tó sàábà wa gbọ́ ilé àwọn olówó yẹn náà tó bá gbọ́ mẹ́ka gbọ́ yóò àwọn olówó ṣe kíní wọ́n gbọ́n tánàbí sọ fún ìtàlíkà lẹ́nà bá tún múra sí gbogbo tánàbí ká fún ìtàlíkà yìí àwọn tánàkà bá tún lọ bá nẹ́bí lẹ́ẹ̀kejì pé ìtọ́ sọ fún wa náà títún ṣe ànẹ́bí olè kẹkẹ sọ fún ẹ̀kẹ́ ìtàlíkà fadlullahi ilé ìfihàn pé wọ́n ti sàárà lọ́nà kan kọ̀wé ìpẹ́kọ̀ tún dúró lọ́nà kejì àwọn olówó ẹ̀sọ́ àbòdó pé nígbàtà fi náwó ẹ̀yìndẹ̀ lówó ní ẹmọ́ ti nǹkan mí ẹ̀kọ́ lówó kọ̀ kẹtẹ́ bá rí tí náwó sí kò ní mọ́ patisiti pé ni kí wọ́n fún yín àwọn òsùmọ́nù orí bá ẹlọ́kàtà òsùmọ́ ẹ̀kọ́ ìjọ táwọn olórí burúkú tó wá pa ọ̀tá pa òsùmọ́nù ẹ̀rì pé ń ka kọ̀rá lọ́nà tó a pé sàárà wa kò ní wọn lójú kan tọ́lọ̀ bá ti ń gbà wá ní ààyè ká fún aláìní ká ti ń torí tọ́lọ́ ká ti lórí ara wa tó jẹ́ kéèyàn polongo sàárà ara bí kárí mi ṣe ń wọ nẹ́nu ìrànlá fún bàbá mi pẹ́sẹ̀ gílé ni àbí ọsàn pé ọsàn gba ládálé lórí rọdálà ìní ọ̀fun ní nǹkan eléyìí o ní tí ó tọ́ aláyè ní ọfẹ́ fún ni ẹni tó ti kú ni bákanáà aláyè ní náà ní ká fún fárikọ́ aláàrin asọ́dákọ́tú walikin walimaduba awil hafla awil walima òde ó yàtọ̀ sí sàárà irú àpèjúwe tí mo sọ lẹ́ẹ̀kẹ́ pé ẹni tó ní bàbá àwọn kú tó lọ ń pé gbogbo àwọn olówó jọ pé àwọn ọ̀gá mi bí iṣẹ́ tí ń fún wọn ní nǹkan kí ní ń ṣe yẹn jẹ́mọ́ kí ní ń ṣe yẹn ọmọ ẹ̀ ẹ̀mọ́jà àtijú kí ní ń ọ̀rọ̀ ọmọ lélẹ̀ kí ní ń ṣe yẹn òde nìyẹn ẹ̀pẹ́tẹ́ bá sí àwọn ìrìn kọ́lá kí pẹ́sẹ̀tì wá wáyé yìí sí ni nínú òde ẹlẹ́ fẹ́ni tó jùyìn lọ ní nǹkan but sọ́dá kọ̀gbà táwọn definition wà tánú níká fún aláìní ẹ̀fún òpódè làwọn èèyàn ń ṣe léèdè tán pè ní sàárà tí gbogbo wà yẹ kárí mi nǹkan tó fẹ́ lómi òkè nígbà tó ní sàárà èèyàn wá wá tó tó wọ́n mọ́tò jù tó fẹ́ fún lọ aláìní wá àmẹ́yẹ tó wà sílìtì àmẹ́yẹ inú ẹbí yín àmẹ́yẹ jẹmọ́ mọ́ṣálásí àmẹ́yẹ tẹ́jọ gbẹnu lé tó ń wá nídi nǹkan yẹn ìyẹn láwọn afá mi ó takọ̀ náà gáhà ah, nǹkan ní àwọn ṣe sàárà mọ́ orú ẹ̀sìn ó ní àṣẹ sàárà ìlà ń sọ fúnra wa yìí bọ̀ ni kámọ́sọ so eléyìí tó kí agbóyé ni tá bá fẹ́ kí sàárà ìbádà yẹn ìjọsìn ní kèé sàsà tàbá fẹ́ kó lọ bí tí ó yẹ kó lọ ilé nínú pọ́ìntì tí ó yẹ ká tó gbámù ní bákanáà ìtàbírí sàárà yóò jẹ nǹkan halali tó sì jẹ pàwàlá ní pọ́ìntì mí tún rí ẹ̀rí pé àwọn bàbá ń ṣe sàárà sàárà débi pé tó ń fi ọmọ ṣe sàárà adam ìtẹ́yìn ò bá ti ní ìtẹ́yìn ò bá ti ní ìyẹ́bí

àníyàn bàbá lè dá síbẹ̀ tó bá pín sára àwọn kẹta tó wà ń gbà tó yẹ pé ní ọmọgun tó nímọ̀ bí tí ń lọ rídọ̀ ó wà ń bí ọ̀rọ̀ zawaji àrídọ̀ nínú àwọn ṣòrótò lákìdì ní àrídọ̀ báyìí tọ̀rà fẹ́yìn ẹgbẹ́ méjèèjì pàtí méjèèjì gbọdọ̀ yọnú síra wọn èyí tí a ní àgbàyẹ tí mo fi ń tàà ní sẹ́yìn pé ta fẹ́ gbà tẹ́lẹ̀ àkọlà ní òkè tó wá pẹ́ àbá mi fẹ́ ṣe irú stáì yẹn tó lè dá pé ọmọ tó bá rẹ̀ nìkan tó wù ẹ́ mo fẹ́ gbà kẹ́kẹ́ lọ kódà mo fẹ́ fi ṣe tọ́lọ́ ni mo wá tó bá yọrun síra wọn tẹ́ pé ọmọ ló lówó tó wọ́n gbà tẹ́lẹ̀ èyí táwa ń gbà yẹn àfi yọ sí ara wa ní sọdá kí dẹdẹ ni fátún ní sáà sọdùkọ́tì ìnà ní ìlà àṣẹ ni amúrin látọ̀dọ̀ ọlọ́run ẹ gbọ́dọ̀ fún mi lẹ́tọ̀ọ́ kí òbí ní ìsàn ṣùgbọ́n tàbí pé abìsẹ̀ sàárà yẹ tẹ́lẹ̀ pé àgbà kẹkẹ lórí àwa kọ́nà ní kí kágbà tó tọ́rọ bá wátá ní ẹ̀wọ̀n bá dá lórí ẹ̀kẹ́ ó bá lò bá wà lẹ́yìn tí ma jẹ́ tẹ́tù ma bẹ̀ẹ̀fẹ́ lórí bá ní òun fẹ́ kí ọkọ̀ ọmọ mi tẹ̀ẹ̀ṣẹ̀ wàhálà ó kẹ̀sẹ̀ kí ni ó mú sọ hádìí kótẹ́ ẹ̀kọ́ san kódà ọmọ ní ó tó béèrè tó bá ìyẹn ló jẹ́ ṣùgbọ́n pẹ́jẹ́ pé àwọn àǹtà ní kálùkọ́mọ mọ́gbà sáwọn lọlé rẹ̀ ìyẹn náà ti ń bọ́ sábẹ́ à ń ṣe sàárà lórí tí a ní bákanáà nǹkan haram àìfíṣe sàárà ọjọ́ owó olówó abọ́ sájà lọ́nà tí ó dá wá ní tọ́ ọba ti ń ṣe sàárà èyí ó mọ̀ fọ́mọ́ kúkú fi sàárà lẹ̀ fi nǹkan halal nǹkan tí ó dá àlè òun la fi ń súnmọ́ ọlọ́run bá subhanahu wa ta'ala kó jẹ́ pé ń tàbí sàárà yóò jẹ́ nǹkan halal níyí tí àwa náà tí àárí lọ́nà halal bákanáà tàbà tó wọ́n ń ṣe sàárà yìí yóò máa jẹ́ kí a máa ga lọ́dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala anábì àwọn min zuhuril eh, gina àǹfààrí gínà afwan nígbàtí èyàn bá ní wàlìyàdùl ulya ọwọ́ tó wà lókè khairu min aliyadi sufla ó dájọ́ ọwọ́ tó wà nílẹ̀ lọ ẹni tí ń fúnni ẹni tí ń fúnni ó lọ́lá jẹ ẹni tí ṣe kíni tí ń gbà lọ ẹni tí ń fúnni ó dájẹ́ ẹni tí ń gbà lọ ẹ̀pẹ́ tí ń fún ọwọ́ rẹ̀ wà lókè ẹni tí ń gbà lọ rẹ̀ wà nísàlẹ̀ àníbà pé wà dábì mọ̀ tààrùn gbogbo sàrà tó bá ṣe bẹ̀rẹ̀ látòrí fámílì ẹni ibi olè máa pàyàwó rẹ̀ kọmọ àti kọmọ àyíyàn tàfẹ́ kódà àà ah, náwó náwó ní kódà tọ́rẹ́tọ́rẹ́ ní ibi tí ń pàyàwó rẹ̀ lé ìyẹn ò dá ká bẹ̀rẹ̀ lọ́tí bí ilé wa bákanáà ẹni sàárà tó dá òun náà nìyí tá a fi pamọ́ ìgbàtà níbi àwọn ọ̀sánlá tó ń sọ àwọn méje tí bògì ó bò nínú hadith Abi Hurairah tó wà sọ Bukhari tí bògì ó bò lọ́jọ́ gbẹ̀dẹ̀ alìkíyàmọ́ lọ́jọ́ tí ò ní sí bògì tí ogún wa bọ́ àwọn èèyàn bá bá ti ṣẹ̀ sí lógún oṣù pọ̀ tó àǹkan wà lábẹ́ gbògi nígbàtánà bí ó wà ká wọn ó ní wà rọ́jù lónù èèyàn kan tó bá ní rọ́jù lónù mẹ́ẹ̀ká wọn mẹ́wọ́n kẹtọ́ wà láwọn obìnrin bẹ̀ ni kẹ́límọ̀ rọ́jù lè tẹ̀gìlìbù ni ẹgbẹ́ tọ́nà bá fẹ́ sọ ń gbà mí yóò mọ̀ lo takọtakọ tó mi ní ẹ̀dídé kíní ó ti bọ́ sábẹ́ o kò bá jọkùnrin kò bá jọmọ èèyàn ló ṣe èèyàn àbáwá ah, ti ẹ̀dí bó ṣe ká mọ́ tún gan èèyàn tó ká ní wọ́n máa tuntun máa rúyàn lójú pé ọkùnrin kan àwọn bí máa gọ́jọ́ sáwà ń bẹ̀ ní èèyàn kan fàṣọ́dákọ̀ bí sọ́dákọ̀tìn tó fi nǹkan kan sí sára ẹ̀pá nàbí sọ́dákọ̀tìn tó lò yẹn anákẹ́rà nìyẹn fi ṣe yá kí sharp tó fi dùn ọmọ ẹkọ gbogbo tẹ́ wà lè fi sọ́dákọ̀ gẹ́gẹ́ sọ́dákọ̀ ó ṣe sọ́dákọ̀ aṣọ ni owó ni nǹkan ni ó gbélẹ̀ fáyẹ̀ ilélẹ̀ ni ó somi gbogbo tó wá sí fàáhà ó wá fi pamọ́ hátàlá yàtàrífà ṣìmáàlùhù mọ̀ yóò fíkú yẹ̀mínú ó fi ànẹ́bí sàpẹ̀júwe fún wa nìyẹn ó pèwé fún wa pé ó fi pàdé pé ọwọ́ òsì rẹ̀ yóò mọ̀ pé ọwọ́ ọ̀tún ṣe kíní iná nǹkan kò fẹ́ káwọn èèyàn rí kò fẹ́ káwọn èèyàn rí ó fi pamọ́ ànẹ́bí sàlám ó ní irú sọ́dákọ̀ yìí sọ́dákọ̀ tó dáa tí ọlọ́run káyé gọ́ kámọ́ sọ pé kọ́rùn mọ̀ torí <laughs> ara ọ̀rọ̀ mọ̀ ti tẹ̀ láyé káyé kò kí mi kódà kò dúpẹ́ ààrẹ tó bá ti fún náà kó náà mọ̀ dúpẹ́ o ṣùgbọ́n àká mọ́ jòkó tí ẹlòmí ibi tán bá ti ní kórúkọ rẹ̀ jáde kò ní lọ ní nǹkan síbẹ̀ ìbámutú kájẹ kọ́kàn wa mọ́ ìkàrà fún yẹn ní nǹkan ẹnìkan nígbà tó ń wa mọ̀ dínà wẹ́ lọ ṣe ájì àbí ó ní ẹnì ẹ̀kan wáwájú náà ni ó fẹ́ sígbà kó kọsẹ̀ ní ọ̀tọ́n lọ ti ẹni ìgbà tó lọ́wọ́ àtó ti jù nǹkan lẹ̀ ó ní ẹ̀rì àlè tó ń ṣe gíní kò tẹ́ ẹ̀fẹ́ kóhun ti ẹ̀ mẹ́lẹ́ pé kóhun ti ẹ̀ léhun bá wọ́n rí pé tálíkà lọ́wọ́ pẹ̀lú ní àwọn èèyàn dúdú yẹ àlejò sáà ni ó jẹ́ nǹkan jù nǹkan da náà tó da ní so ká mọ̀ ṣe irú sọ́dákọ̀ yìí wọ́n ní sáwá lè ṣe sọ́dákọ̀ hàn bẹ́ẹ̀ ni tá a bá fẹ́ fi yóò gbẹ̀sẹ̀ wọn ẹmọ́sì mi gbọ́ o ṣùgbọ́n èyí tó dáa jù ká fi pamọ́ ìgbà mi bá ń bẹ alìmọ̀fùdúlù lè di fáádìmù bá àwọn fẹ́sẹ̀ máa ń sọ ìtí ò lọ́lá tó nǹkan tó kejì ó lè padà lọ́lá jùlọ fún pọ́pọ́sì mi tó kún pọ́pọ́sì mi pé ah, àwọn èèyàn ná nǹkan láwùjọ yẹn kíyàn kan wá ná kó fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀rí pé ń gbà mí tẹ́nìkan bá gbà ájúlẹ̀ ń ká gósìkíní ló tẹ̀ máa dìde kẹ́ẹ̀dẹ́ gbogbo gbangba sáti máa ní ẹ̀pẹ́ torí tọ́lọ́n pé àwọn èèyàn tẹ́yìn náà gẹ̀dẹ́ ìbá gbélẹ̀ bóyá ìkúlù láti kí ni wọ́n dìde. alẹ́bàá Muhammad sallá níjọ kan aláwọn ẹ̀ka wá àmì pé arìnrìn àjò wà láti bá wọn ó wà lára wọn ọlójú ànẹ́bì gan chíǹjì ká ah, ìyá ń jà wọn ẹni yìí pé a ní ìdènà lọ́wọ́ ẹni tó wá kọ́kọ́ wọlé ó wọlé ó jáde báyìí tó mú wá gan tó kéré ní ọkàn rà jùlẹ̀ báyìí wà tó jìnà ní kálukú wọn kálukú mú tiẹ̀ ní kálukú mú tiẹ̀ nìkan bá pọ̀ ẹni lójú ànábì bá tàn mọ́lẹ̀ ládàá pé ìrẹ́bá lójú ànábì tàn pé ara mi ìdùn ẹ̀ ànábì wá fi sọ hadith pé man sanna fil islam sunnatan hasana falahu ajruha wa ajru man amila biha la yanqusu min ujurihim shay'an ṣe ìgbẹ́ni tó islam àmì mọ́ ti gbọ́ pé kẹ́yàn mọ́nà tuntun wa nìkẹ́ sọ́nà tuntun mọ́lọ dáadáa lẹ́ o mọ́lọ ti bídíà o ní tó ti wà káṣe sọ́dápọ̀ náà ni ànẹ́bì ń gbà lérò ń bẹ̀ ní tó ti wà ní ni ó lànà fún ìyókù ẹ̀ wá ń tẹ̀lé yóò gbà ládà tẹ̀ tí ó pè àwọn tó òun ló wá gbà tó jẹ́ pé àyẹn ah, ẹ̀ka ṣe báyìí yóò tún àyẹn ni ipa tí wọ́n nínú sọ́dákọ̀ tó gbọ́dọ̀ pọ̀ hmm, torí pé àtọkùnrin àtobìnrin náà ló fẹ́ alìmùtàsọ́dì kíná alìmùtàsọ́dì kọ́ọ̀tù anábí wa yìí dín jọkàn sallallahu alaihi wa sallam ó ṣe wá fáyẹ̀ oṣù kútùbà a nínú súnnà anábí ni pé tó bá ṣe kútùbà tán yóò lọ bá wọn gbèrè lẹ́yìn ìlà àfáǹfà mọ́ra ló pé ta fẹ́ lo súnnà ilé ìdíkẹ́ta àbámẹ́fà wọn pé ọ̀rọ̀ yẹn kan àwọn obìnrin gbọ̀ngbọ̀n tàlẹ́ fìfì lọ bá wọn kọ́rọ̀ ilé bá wọn létí àwọn àbágbà pé inú ẹ̀kọ́ tó bá ti ká sí tàwọn obìnrin níyànà tó bá lẹ́bí ti ṣe ṣùgbọ́n tó yẹ ká lọ bá wọn lẹ́yìn nǹkan ní kóhùn yẹn lè bá àdọ́dọ̀ wọn ni tábá ti lo máìkì ń sìn ó ṣe gíní ẹ̀yin obìnrin ojúṣe yín kódà kí máìkì wà súnẹ̀ nípa nẹ́bí ṣe gíní ìmọ̀ tó lọ ń bá wọn tí a pa àfẹ́sì tọ́bá ń sọ ọ̀kẹ́kọ́ tó pé fẹ́ ní o ní kálùkù ń tẹ́rẹ̀ láti òkè bóò ní ó ṣe bá lánàá mú ní ó kú pé pọ́pọ́sì wọ́n lànẹ́bì ṣe ṣe ó sì nígbà tí ń ṣe ti gbogbogbò náà ṣe bóhùn rẹ̀ ń dé ọ̀dọ̀ àwọn obìnrin so alimoyimu ni pé àtẹ́tọ́ ní kálọ́wájú àti ẹ̀tọ́ ní kọlọ bá wọn nínú súnlẹ̀ ni pé ká tó ṣe wá àti fáwọn obìnrin àlọ́tọ̀ àdébí wá ti wá sí ní 8 wá sí fáwọn pé ẹ̀yin obìnrin tàfọ̀ dákìnà ẹ̀sẹ̀ sàárà ò ẹ̀yẹ́kí sàárà yẹn pọ̀ fàyínì rọ̀ àìtùkúnnà àkṣàrà alìnà mo rí pẹ́yìn obìnrin lẹ́wọ̀ ní púpọ̀. Ah, àwọn obìnrin lè máa zà nítorí kíni lè annakúnnà àtẹ̀kfúrùn làṣírọ̀ wà ìsàn torí pé ẹmọ ń sáláì mo rí sí àṣírọ̀ bọ́kọ bá ìsàn tó bá pé ìdà súnmọ̀ rọ́ àti mínú òṣè ìhà tó bá ara rí nǹkan tí ó dùn wọlé ní kọ́lá máa rọ̀ àìtù mí ń ka ṣáìrọ̀ kọtùn láìgbàtà tí wọlé iná kí lẹ́ṣe ètò ẹ̀ẹ́ anábi nínú nǹkan yẹn yóò jẹ́ kọ́pọ̀lọpọ̀ obìnrin kórí bínú ọlọ́run bọ̀ tí tó ẹlẹ́ máa fi túra yín lẹ́ oníkẹ́ ẹsẹ̀ sàárà púpọ̀ ẹ̀pẹ́yìn obìnrin náà ẹ̀ sàárà á ní lójú ẹsẹ̀ ní kálukú ẹlẹ́ tó tẹ̀lá nẹ́bí wíyá bìlá àlíjọ ìrọ̀ ló tẹ́kì ní ọdí jù sí àfá tó máa ń fa àkámẹ̀ pé sóbìnrin lè náwó tọkọ rẹ̀ mọ́mọ̀ nínú dúkìá rẹ̀ tara rẹ̀ nínú dáfímọ́ fi ń sẹ̀rí ni hadisi pé torí ní tó dáa ni pé kí ọkọ mọ̀mọ̀ tó bí bá fẹ́ náwó pàápàá jùlọ fẹ́ ṣe nǹkan ńlá omi mọ́ lọ́ra lè sí bàdágìrì kọkọ rẹ̀ mọ́mọ̀ èyí ò dáa nítorí dáa káà wọn fẹ́ ra bàtà kan wàlá yóò jà pẹ̀lú ìgbà ìpọ̀kọ̀ tó náà fún obìnrin yìí pàmìlì wọ́n sì gbọ́n nǹkan kéèkéé tó rá lè ṣe ń gbà míì láì gbàyọ̀ǹda àdìsí náà máa ń lórí torí pé sàábé obìnrin ẹ̀ ọmọ wáwájú pé ẹ̀jẹ̀ lọ fún bàbá lágbẹ́já wájú náà pé mo fẹ́ ṣe lọ́mà tó yẹ pé nǹkan ara wọn náà ni so obìnrin náà máa ń sọ pé látara ìtẹ̀lé ọkọ ṣùgbọ́n kò mí nìpọ̀ lè náà kaka án ti ah, ríṣẹ́ bí láì mọ́ṣáláṣí wọ́n náà lè tọ́rọ kọ́ ẹ̀lọ́bà èmi náà ní five hundred ó dìgbà tí bàbá alágbẹ́jẹ́ bá dé so <laughs> ó sì yẹ pé fẹ́ lò kẹrin ní ojú ẹsẹ̀ obìnrin náà lè ná nǹkan rẹ̀ so ilé nínú àwọn nǹkan tí kò jẹ ojúṣe mùsùlùmí ẹni tí máa ń ṣe sàárà ni wá ẹni tí máa ń náwó sójú ọ̀nà ọlọ́run ni wá ọlọ́run bá sùpánà wá tààlà ó fẹ́ ọ̀rọ̀ náwó sójú ọ̀nà ọlọ́run ó fẹ́ gan ẹni tó ṣe ń ròyìn sàábà bí àmúwálì yìí wà àǹfúsìm owó ní tó ní ṣe o bábá ní àmúwálì kò mọ lówó tá ná nìkan gbogbo property tá bá ní là ń pè ní kíní mọ́ lù ọlọ́ba sùpánà wa tààrà ká mọ́ náwó wa èyí tó jọ́ràn èèyàn bíi zaka àti tá ń fún ìyàwó wa àti tó jẹ́ tá fi ń tọrẹ àánú ọlọ́ni à ń tọ́ àwòlá ìtòdẹ̀ àwọnàlì tó ń fi kún fi sabilillah fa innama yẹ́bùkál an nafsi ẹn tó bá lóhun òun ara rẹ̀ ní òun fún wallahu al-ghani ọlọ́run ọba ọba ọlọ́rọ̀ ni kò sí pé ọlọ́run ọba ó fẹ́ jẹ yín gbé ọba ọlọ́rọ̀ ni wa antumul fuqara ẹ̀yin láláìní ọ̀dọ̀ ara yín lẹ ti mọ̀ pé nìkan lówó ọ̀dọ̀ náà kò tẹ́ni tó ní wa in tatawallaw ìtọ́lọ̀n fún ìtẹ́bá lẹ́ẹ̀ná ẹ̀sí sọ́dápọ̀ ẹ̀nà oṣójó náà náà yẹ̀stẹ́bùdílù qawman ghayrakum ọlọ́run mẹ́lòmí wá thumma la yakunu amthalakum ẹlẹ́mọ̀ kọlọ́mì gẹ́gẹ́ abẹ́sẹ̀ báyìí sí mọ́sálásí abẹ́sẹ̀ báyìí ẹ̀sì sàrá sójú àmì òní dáhùn ọlọ́kẹ̀lẹ́kẹ́nìkan wa wọ́n mọ́sálásí kan láwọn kò lòdìsẹ̀ lọ́dún nígbà mọ́ lámọ́sọ̀ awọ́lọ̀ kí wọ́n gírí náà wọ́n ànẹ́sì pé ẹbá sàdọ́ àfẹ́rú ọlọ́run kan ó mọ́sálásí òkè àti ilẹ̀ ní ókè kí wọ́n lórí kọjá àwọn ẹbí tó ti wá ó kẹ́ nìkan kàkúlẹ́tì táìsì mọ́sálásí yẹn ó ẹ̀wọ̀n tó ti kábíyèsí táìsí láti ẹ̀wọ̀n tọ́lọ̀ ti gbéyàn wa so ìta náà bá ti ní kanẹ̀ sójú ọ̀nà tọ́lọ̀ torí pé à ń pamọ́ ni ìta bá ti ná láyé náà ni o anábàrà sọ́là ní ká sì náwó wà ń ta ṣẹ̀hí nígbà tó nídi owó yẹn ni kọ̀ọ̀nà kò ń ṣe nígbà tó bá ti wá dàgbà tán mo ti gbàgbé bí náà sọ hadith yẹn ti wá tó bá lè náwó mọ́ tó lè lásọ mọ́tàn ní aṣọ yẹ bá ń fún lágbájá ọjẹ̀bí òde òlọlẹ́lọ náà ẹni owó mi kẹ́ bá ń fún lágbájá ẹ bá ń fún tàmọ̀dù bó ṣe wà ní àdíṣe ẹ̀nà nìkan lẹ́yìn ìgbà tí yẹn ti dàgbà tán kí ò lè ná mọ́ ìgbà ló tẹ̀ tó wá rántí pé ẹ bá ń fún lágbájá ẹ bá ń fún tàmọ̀dù so ojúṣe wa ní ká má ṣe sàárà ṣùgbọ́n síbi tó tọ́ àti ibi tí tó yẹ ni ẹ̀rí kánẹ̀ síbi tó ta wà mọ́ yóò fi pa ìkan nínú àwọn akọrin tó mọ́ mọ́rọ̀ rẹ̀ wánú ádàbùn ti gbàgbé ìṣòwò ẹ̀rù fún àbùsà sílùmọ̀ ó ní wà mọ́ ẹni tó bá ṣe dáadáa sí tí ò tọ́

pàtí wọn àtọ́lẹ̀ kan endowment bí sọ́dákọ́ tó di járíyà ní tí ó mọ́ lọ gbére káípa ń ṣe lè yìí láwùjọ wa ni èmọ́ káàkiri ẹ fún ò ní yóò kéré ṣùgbọ́n látara pé gbogbo akáwọ́kò akáwọ́rọ̀ ẹni tó ni tí ò ní ó jẹ́ kí nǹkan yìí kó mọ́ wọ́pọ̀ bákan náà kéèyàn bẹ̀rù ọlọ́run ẹlòmíì tó sọ́ra dẹni tí ń gba tààrà káàkiri ń sìn tí ò lẹ́tọ̀ọ́ sí ni sàárà so kẹ́kẹ́ máa gba fíṣẹ̀bílélà kéde ẹni jẹ́ fíṣẹ̀bílélà ìgán <laughs> kí ní jẹ́ fíṣẹ̀bílélà àfà ṣẹ̀ríà ní tó jẹ́ fíṣẹ̀bílélà gẹ́gẹ́ ní jihad ìgbàmí àkànmọ́ yá nǹkan mi lò fún díẹ̀díẹ̀ ni so eléyìí agbọ́dọ̀ ṣàgbọ́yé rẹ̀ ṣùgbọ́n ẹni tí ò bá nínà pàmọ̀ pé kò ní ẹni gbà tí ó béèrè ó lè mọ́ béèrè ọlọ́ni ọ̀fí àmúwálì hákún alladhina fi àmúwálì him hákún lè sáàrí akọ màálùm àwọn mùsùlùmí gidi mọ́mọ̀ pé owó tọ́lọ ń fáwọn ráìtì àwọn kan wà mẹ́rin ta ní lè sáàílì palmarum àkọ́ wà bèèrè pé ní àkọ́ sí ní bèèrè wọ́n jẹ́ kí èyàn kó dìgbà tó bá wá bẹ́ kọ tó mọ̀ pé kò ní ẹlòmínẹ nígbàtí wà bá mi mo mọ̀ pé kò ní ìtùgbẹ́ bẹ́ẹ̀ mahrumu wà àwọn tó ẹgbẹ́ wọn ní lè béèrè gbogbo náà lọ́nà ní ká fún kọlọ̀wà subhanahu wa ta'ala kí ó ṣàánẹ́ nìkọ̀ọ̀kan wa gbogbo táàmà fi ṣe náà kọlọ̀wà kí wọ́n fi jẹ wá níyà kí ó gbà ní ìjọsìn fún wa abẹ́nàwà subhanahu wa ta'ala èyí tàà ṣe lálàyé kọlọ̀wà subhanahu wa ta'ala kó tà fi òrèsè láyé àti ní ọjọ́ ọ̀gbẹ̀ndẹ̀ alkiyama gbogbo àwọn